i talk everywhere go scatter no be bouncer you be Don't be me advice you say me. The group promoter yeah, na where we go we go travel where we go i no gain from them. Oh. we gather travel now. so i come empty handed empty account nothing dey <laughs> all the og's wey don come greet me Now so that they fear person will follow me o. Oh we turn bouncer to promoter <laughs> Then hold gist come dey fear am because of say na so dem dey collect hold gist kuban dem dey collect people money wọn fọwọ́ agbára fọwọ́ agbára lórí ayé now you bouncer we don turn you to promoter artist promoter now na una come dey weak us o àwa help yín later later ẹ padà dúró fún wa mọ ẹ tún dì náà ẹ wá nú ayé àwa. na so come meet me say. Don't carry me travel I say no problem i no know say na billy q international promoter won't do him, so he just cover up i no know say na billy q won't do him. na so this man o oh, dis man will call Slim sam oh. he can't come o na so e rip me o oh. the whole show we do i no gain from them, o eh na even my manager that girl Eliza, he thief my money Them too dey thief my show money then samilari gbogbo owó mi the more as dem dey spray me money like this na so samilari dey change am dem <laughs> dey spray me the whole money even dollar all the kind kenya money dubai money na so dem dey change am to lẹ́sẹ̀kẹsẹ̀ pápápá lọ́n ń bá mi change ẹ̀ tó ń kó sára ó ń kó mi sára pápápá àwọn òjì tó bá bless mi ò lè wá o wọ́n ń bẹ̀rù wọn wọ́n má lọ gba kùbá nu wọn why are you like that why are you agbanisẹ́ because you no wan talk bẹ́sẹ̀ máa ń ṣe ni all those Ogun State boys all those hustler ẹ gbogbo àwọn ọmọ Ṣàngó gbogbo àwọn ọmọ ayége gbogbo àwọn ọmọ abúlẹ́gbà gbogbo àwọn ọmọ Òṣòdì gbogbo àwọn ọmọ Mùṣín tó bá pàdé wọn lẹ́kí ṣe lọ́ máa ń gba kù bá wọn a máa ń tì wọ́n sódò ni ẹ̀ẹ́dẹ́yìn gírin tí ọ̀sà tó bá mú ìyá ní ìsìn ọ̀gbẹ́ni tó bá kábẹ́dì rọ̀ kó jẹ́wà ní ọ̀gbẹ́ni sẹ́nọ̀tù alágbára ayé tá a máa disturb àwọn ọmọ ayé o no understand na we hustle get money na una come turn to middleman eh miduma eh if dem wan sell land na una go be miduma una build house na una be miduma anything go success na una be miduma gbogbo nǹkan lẹ́fẹ̀ẹ́ máa miduma ẹ̀dẹ́ dúró lórí miduma yín bouncer we turn bouncer to promoter now bouncer wan come dey enter us ìdèwọ̀n ṣẹfẹ́ sọ̀rọ̀ ayé dọ́lọ́run lé wa lórí ní music industry ni àwọn tá a help lọ́padà lọ́padà ń ṣe wá o I don't gain anything from them they even deny me and they chop my money deny king of settlement no fit settle matter again you call yourself king of settlement ọmọ mi ọmọdé méjì ń jà ọ̀rẹ́ ọ̀rẹ́ méjì ń jà eh? nígà ceo àti artist ń jà eh? why can't you settle them ẹ tún fi kún un ni ṣe lọ́lọ́ ń bú di ọmọ lọ́mọ ẹ̀wọ̀n ẹ̀yìn.